ẹ káàbọ̀ padà láti abala àwọn amúlùdùn àlérò pé ẹ̀tún ti gbádùn Tèmítọ́pẹ́ Akínlémibọ́lá lónìí tó bá rí bẹ́ẹ̀ ẹ̀tún jẹ́ kí a darapọ̀ mọ́ lówùúrọ̀ ọ̀la bí ó ti ṣe mọ́ mú àkọ̀tún rẹ̀ wá sí etí ìgbọ́ wa ẹ ní báyìí jẹ́ kí a kàn lu abala tó kù òun náà ni abala bó ṣe ń lọ ẹ kúkú ti mọ̀ pé abala yìí náà láti mọ́ mú àwọn oríṣiríṣi ọ̀rọ̀ tí ó bá ń lọ káàkiri ní orílẹ̀-èdè wa wá ọjọ́ ọjọ́bọ̀ báyìí àmọ́ mú ọ̀rọ̀ ìlera tàbí kí á mú ọ̀rọ̀ tí ó tún jọ mọ́ àwọn nǹkan míì wá lónìí a ní lè mú ọ̀rọ̀ ìlera wá torí a ti sọ́rí lórí ètò yìí àmọ́ ńgbà tá a tún wá wo sàkún a rí pé ìwà ọ̀hún ó tún di lemọ́lemọ́ a tún nílò láti ti pàrọwà àbí láti ti yànnàná àwọn nǹkan òun náà ni ọ̀rọ̀ ìwà ipá láàrin ilé tí àwọn olóyìnbó mọ̀ sí domestic violence ẹ rí i pé a ti sọ́rí lórí ètò yìí náà àmọ́ lẹ́nu lọ́lọ́ ẹ̀ a tún rí àwọn ìṣẹ̀lẹ̀ kankan tó tún jẹ mọ́ ẹ̀ látún wò pétọ́ ó tún pọn dandan kí a tún mẹ́nu bà lẹ́ẹ̀kan sí i. àlejò wa tí a tún jọ mọ yànnàná ọ̀rọ̀ yìí lówùúrọ̀ tòní àwọn náà ni ọ̀gbẹ́ni Máyọ̀wá Olúmúyìwá ẹ kò jùmọ̀ ẹ sì káàbọ̀ ẹ ṣeun olóòtú ẹ kúṣẹ́. bàbá ni wọn o <laughs> ọkọ náà sì ni wọn ẹ rí i ló jẹ́ ká gbé wọn wá àwọn tó ti ní ìrírí tí wọ́n bá wa tó fi yànnà náà ọ̀rọ̀ síwájú ó dára lẹ́jọ́ wa ọ̀rọ̀ ìwà ipá láàrin ilé òní afẹ́ a rí i pé ìwà yìí ó jẹ́ nǹkan tí ó wọ́pọ̀ púpọ̀ hmm. láàrin ilé pàápàá jùlọ ẹ rí i pé àwọn nǹkan tó ṣẹ̀ ṣẹlẹ̀ tí lẹ́nu lọ́wọ́lọ́wọ́ yìí ẹni tí àwọn amúfáfẹ́ wá fẹ́ béèrè ni pé kí ni nǹkan tó máa ń fa ìwà ipá ìgan láàrin ilé láàrin ilé. lákọ̀ọ́kọ́ mo fẹ́ jẹ́ ká ẹ mọ̀ pé ìwà kò ní í ṣe pẹ̀lú bóyá ènìyàn jẹ́ ìyàwó àbí ọkọ ní hmm. ilé. Mm ìwà ní ṣe pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ohun tí ó so pọ̀ mọ́ bí ènìyàn ṣe dàgbà hmm. bí ìrírí ènìyàn ṣe rí hmm. tá sọ pé olóyìnbó ń pè kinní kan ní exposure hmm. bó ṣe jáde sí àwọn ohun tí ó ti ó ti ó ti mọ̀ ní ìrírí nígbà tó ń dàgbà ìbẹ́yà ó lọ léèwé o àbí kò lọ léèwé o bóyá ilé olórogún láti bí o mm. àbí ilé oníyàwó kan o mm. àwọn oríṣiríṣi ohun tí ó so mọ́ ìwà ènìyàn nìyẹn ìnáwó mm. sọ pé èéfín nìwà tí a bá bò ó mọ́lẹ̀ títí tí eh, yóò tún torí ti bẹ́ẹ̀ ló ṣe dàbẹ́ ni pé kò sí bí ènìyàn ṣe lè fi ìwà ẹ̀ pamọ́ fún ìgbà tó pẹ́ tó bá ṣe díẹ̀ Hmm, yóò jẹyọ. àjẹyọ àmọ́ ìwàfó ní ọ̀nà sọ pé wọ́n ní mọ̀ wàfó níwà ló ń jẹ́ ọ̀rẹ́ ẹjọ́ rẹ̀ kò sí ẹni tí ẹ lè fẹ́ bá gbé hmm. nígbà tí ènìyàn bá pinnu àti fẹ́ níyàwó àbí ní ọkọ o hmm. ẹ bá lè fẹ́ sọ pé ẹ fẹ́ báyàn gbé mímọ̀ ìwà ẹ̀ ó wà lára nǹkan àkọ́kọ́ tí ènìyàn gbọ́dọ̀ mọ̀ pé òun yanjú kò ń ṣe bí ayé òde òní tó yẹ pé orí eh, ẹ̀rọ ayélujára tí olóyìnbó pè ní íńtánẹ́ẹ̀tì ni ọ̀pọ̀lọpọ̀ ti ń ríra wọn he tó jẹ́ pé kò sí eh, mọ̀mímọ̀ tó dán mọ́rán kò sí ìbádọ́rẹ̀ẹ́ tó jẹ́ pé ó nítumọ̀ hmm. orí eh, ẹ̀rọ ayélujára orí ẹ̀rọ ìléwọ́ hmm. ni wọ́n ti ń tẹ àtẹ̀jíṣẹ́ síra wọn hmm. tí wọ́n máa rẹ́rìn-ín tí wọ́n máa dọ̀wẹ́kẹ̀ lórí ẹ̀rọ ayélujára ṣùgbọ́n wọn ò mọra wọn dénúdénú ìgbàlódé ó wà lára nǹkan tó fi bẹ́ẹ̀ kó bá wa ìyẹn káṣíyàn lé ní ẹlẹ́ẹ̀kejì ni pé ní ayé àtijọ́ tí hmm. ènìyàn bá fẹ́ fẹ́ ọkọ àbí fẹ́ aya hmm. wọn ni wọ́n fẹ́ lọ mọ ilé ibi tó ti wá ta ló hmm. ṣe gbogbo wọn láyé sí ohun tí àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn wa mọ̀ hmm. àwọn ènìyàn wa tó jẹ́ pé wọ́n wà ní ìpele yẹn tí wọ́n hmm. fẹ́ lọ́kọ tí wọ́n fẹ́ láya ohun tí wọ́n mọ̀ ní pé iṣẹ́ wo ló ń ṣe ṣé ó níṣẹ́ gidi lọ́wọ́ hmm. eh, wọn ò nílò àti ṣé ó nífẹ̀ẹ́ eh, ṣé ṣé o lè bá gbé tó bá rí pé èèyàn báyìí báyìí ni àbí ṣé ó ga tó dúdú ṣó ṣó jẹ́ irú èèyàn tó fẹ́ ní eh, ìrínisí Mm. ọ̀pọ̀lọpọ̀ mm. nǹkan wọ̀nyẹn ló dàbẹ̀ ni pé ó ṣe kókó síwájú ilé tẹ́nìyàn ti jáde mm, irú ìwà tó ti ní lọ́wọ́ ẹ̀ ibi tí wọ́n ti tọ́ dàgbà gbogbo nǹkan wọ̀nyẹn ṣe pàtàkì lórí ẹni bá lọlé ilẹ̀ àjòjì tó lọ múyàwó wá ó yẹ kí ó mọ ẹyẹ tó ṣú tó bá mẹyẹ tó ṣú tó gbéyàwó délé tó wá ń hùwà ipá hmm. tó wá ń hmm. eh, figbe ta pé à ó mọ̀ pé báyìí ni irú ìwà yẹn ó yẹ ká béèrè lọ́wọ́ ẹ pé kí ni ìwọ ń wò hmm. nígbà tí o fẹ́ gbé ìgbésẹ̀ yẹn tí o mọ irú ènìyàn tó jẹ́. pàápàá jùlọ ta ló fi lọ ta ló fi lọ. Mm. ẹ ẹ ṣe àlejò wa ẹ ẹ jẹ́ ká wá wò lápá ń bí ẹ kó tiẹ̀ tó di pé nígbà kan rí àti sọ̀rọ̀ yìí mm, lórí ètò yìí ẹ pé wọ́n tẹ̀ bá wa yọ̀nà náà ẹ̀ mm. àmọ́ èyí tó di pé ó tún tún jẹ́ kí a tún máa sọ̀rọ̀ yìí òun náà ni mi mọ̀ bóyá ẹ rí fọ́nrán kan tó lọ láìpẹ́ yìí nípa ọ̀rọ̀ ọmọbìnrin kan tó jẹ́ dókítà tí ọkọ ẹ̀ jẹ́ oníròyìn tó ṣe báṣubàṣu tó dẹ̀ jẹ́ pé láìpẹ́ kó tó di pé ó ná yìí ni obìnrin náà ṣe tó ṣe bímọ mm, pàápàá jùlọ ìpẹ̀lúṣẹ́ abẹ ló fi bí mm. ọmọ yìí tó wá di pé eh, ó ṣe fọ́nrán náà pé òun kọ́ òun ọkọ òun ṣe gbá yìí ó ṣàwò ó ṣà ń pe àwọn èèyàn pé nǹkan tó ṣẹlẹ̀ rèé o mm, báyìí báyìí lẹ́yìn ìgbà yẹn kò pẹ́ sígbà yẹn rárá la tún gbọ́ pé wọ́n ní gómìnà kan dá sí ń kọ́ ọ pé nípa bẹ́ẹ̀ ń kọ́ gbogbo àwọn èèyàn tó ń ṣe kíní kọ́ gbogbo ẹ ti tán o ó ti ṣe àmọ́ ọ̀rọ̀ yìí kò kúrò ní ọkàn àwọn èèyàn Mm. torí oríṣiríṣi nǹkan ló ti dálẹ̀ lórí ẹ̀rọ ayélujára táwọn èèyàn wò pé ah, ah, ǹjẹ́ gómìnà tó ládùúrú nǹkan tí mm. ó ṣẹlẹ̀ sí mm. ọmọbìnrin kó di pé nǹkan kan tó lè parí ẹ̀ ni pé ọ̀dà ẹ dì mọ́ra yín o kẹ́lẹ́ gbàgbé kẹ́ fi ṣe kínní o tàbá ní ká wò ó ká tiẹ̀ wò yẹn bíi àwòkọ́ṣe pé eléyìí gan ló mú wa sọ ọ̀rọ̀ yìí ṣé ẹ rò pé ẹni tó wúrú wà bẹ́yẹn kò tí ní wù kò sì ní wúrú wà bẹ́ẹ̀ àbí ó ti wù bẹ́ẹ̀ ó ti tán ó ti di pé mm, kò lè ṣerú ẹ̀ mọ́ gbogbo ayé ti dá sí kò lè ṣerú ẹ̀ mọ́ tá a bá hmm. ní ká wò kí gan ló lè ṣẹlẹ̀ láàrin ilé tó lè fà tí ọkọ a fi dáwọ́ lu ìyàwó ẹ̀ hmm. níbẹ̀ ṣe rí yẹn o pàápàá jùlọ èmi ń burú jù bẹ́ẹ̀ lọ nígbà mi èmi ò ń gbàbẹ́ já sí kú fún ẹnikẹ́ni tó bá jẹyọ láàrin wọn àmọ́ àárín yẹn ó di èmi gẹ́gẹ́ bí èèyàn kó rú mi lójú báwo pé ṣé bó ṣe yẹ kó lọ gan ló ṣe lọ. ṣe rí ọ̀tọ̀ ní ọ̀rọ̀ ìdílé ọ̀tọ̀ ní ọ̀rọ̀ ìjọba ṣe rí kinní kan wà ní àṣà àwọn amòfin lédè òyìnbó wọ́n pè ní domestic violence ìyẹn ni pé ìwà ipá láàárín ilé hmm. ní inú ẹbí. Hmm domestic violence ó lè ṣẹlẹ̀ láàrin ìyàwó sí ọkọ ó lè ṣẹlẹ̀ láàrin òbí sí ọmọ eléyìí tó ṣẹlẹ̀ yìí láàrin ìyàwó sọ́kọ ni a dẹ̀ rí pé nígbà tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ hmm. tí fọ́nrán yìí tó da jálẹ́jáko hmm. ohun tí àwọn ènìyàn gbọ́dọ̀ mọ̀ ni pé kí obìnrin yẹn tó lè ṣe fọ́nrán yẹn hmm. torí kì í ṣe pé bóyá oníròyìn kan ló gbé fọ́nrán yẹn tó sọ pé kóbìnrin yẹn jókòó kóun bá ṣe fọ́nrán òun fúnra rẹ̀ ló ṣe ló ṣe hmm. kó tó lè di pé ó ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn hmm. ẹ mọ nǹkan tójú ẹ̀ ti rí ni hmm. ọ̀pọ̀lọpọ̀ obìnrin wọ́n ń jìyà abẹ́nú wọ́n ń ṣe wọ́n go through nǹkan tí olóyìnbó pè ní suffering in silence hmm. eh, ká máa jìyà ní ìdákẹ́jẹ́ hmm. kódà ìyàbẹ̀ pé a lè fi gbé ta a ò lè pe ẹnikẹ́ni a ò lè ké gbàjarè hmm. fún ẹnikẹ́ni láti wá gbà wá ó wá dàbẹ̀ ni pé kò sí ọ̀nà àbáyọ nínú ìyà tí wọ́n ń jẹ ìdí nìyẹn tó fi dàbẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin tí ó ń la àwọn tí ò da kọjá nílé ọkọ wọn wọ́n ti da ẹni tá a sọ pé kàṣà máa bá lọ bẹ́ẹ̀ ìmí à ní à torí tàwọn ọmọ náà ló kúkú ṣe ń jìyà jẹ́ kó ń dúró kó ń forí tì í torí ti bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti da èrò ibi tí wọ́n ti ń tọ́jú alágànná torí gbogbo nǹkan tá à ń sọ yìí ó ń mú ohun tí olóyìnbó pè ní depression wá tí depression bá ti wá ó lè já sí àrùn ọpọlọ hmm. tí àrùn ọpọlọ bá dẹ̀ ṣẹlẹ̀ ńgbà míì ìmíì gan-an ó ń bá bẹ̀ lọ hmm. Hmm. torí ti bẹ́ẹ̀ ló ṣe dàbẹ̀ ni pé ọ̀rọ̀ yìí obìnrin yẹn fún ara ẹ̀ bí ìgbà tí wọ́n fẹ́ fi ọwọ́ di lẹ́nu ní ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yẹn tó fi sọ pé àwọn ah, ti parí ẹ o mm. eh, láì láì láì tiẹ̀ pé ọjọ́ bíi mélòó kan wọ́n ní gómìnà ti dá sí mm ọ̀tọ̀ ni pé gómìnà dá sí i hmm. ṣùgbọ́n ṣé tí gómìnà bá sì dá bá dá sí i ìyẹn ní kí ìwà ọkùnrin tí ó ń fi ìyà jẹ hmm. lábẹ́ ilé kí ó kó yí padà. Hmm. àmọ́ ọ̀rọ̀ obìnrin yẹn pàápàá tá a bá ní káwọ ó le láti dá sí nítorí ẹni tó ṣe fọ́nrán bẹ́ẹ̀ yẹn kó tó sì lè ṣe irú fọ́nrán bẹ́ẹ̀ yẹn ó fẹ́ káwọn èèyàn kan gbà ẹ̀ ní. ìwọ náà ló tún wá ṣe fọ́nrán mi nǹkan pé eh, ọ̀rọ̀ eh, eh, ó ní Hmm. ẹ má ṣe dá sí hmm, hmm, torí pé tí wọ́n bá jà lánàá àwọn náà ló mọ ọ̀nà tí wọ́n lè fi parí ẹ̀ tíjà parí lónìí torí kí ni o ọ̀rọ̀ ọlọ́kọláya ibi tó rúrú ni lójúdé ni pé Sólómọ́nì ẹni tó jẹ́ ọlọ́gbọ́n nínú bíbélì ó ní ohun mẹ́rin kan ló rú lójú tóun ò mọ bí ó ṣe jẹ́ ìkan ẹ̀ ó ní ọ̀rọ̀ lọ́kọláya torí pé kí ni o ó ní pé ọ̀nà ejò lórí àpáta ó ní ó ṣe ní kàyéfì ó tún wá sọ pé ọ̀nà ọ̀rọ̀ lọ́kọláya ó jẹ́ ohun tí ó jẹ́ pé ènìyàn ò lè ṣàlàyé torí wọ́n pe kíní kan ní chemistry bí àṣà àwọn eléyìnbó chemistry yẹn ó ní í ṣe pẹ̀lú ìfẹ́ tó wà láàárín àwọn méjèèjì ó yẹ pé kò sẹ́ni tó lè dá sí i tẹ bá ní kẹ́ dá sí i olóyìnbó ní the more you see the, eh, the, the, the more you look the less you see hmm. bẹ́ẹ̀ bá ṣe ń wò ó ló ti máa ma ru yín lójú sí i <laughs> ọkùnrin yẹn hmm. ó lè ti ṣe nǹkan tí ò dá lóòótọ́ hmm. ṣùgbọ́n obìnrin tó wá tó sọ pé ẹ gbà mí o òkọ báyìí ló ṣe fún mi tó jẹ́ pò náà ló tún wá tó sọ pé adéré ògùn lánàá ó tún sọ pé adégún lè ní tó tún wá sọ pé a ti parí ìjà kò sí wàhálà kò sí ìta kò sí àsọmọ́ ó ní nǹkan tó rí Hmm. yàtọ̀ sí pé bóyá ẹnìkan dá sí tó jẹ́ gómìnà hmm. eh, torí pé wọ́n eh, eh, wọ́n bọlá fún gómìnà hmm. wọ́n fi sọ pé wọ́n parí ẹ̀ ọ̀rọ̀ wọn inú yàrá kọ̀rọ̀ ẹ̀yin ò sí mbẹ̀. àmọ́ ah. ó tiẹ̀ ní nínú nínú ìròyìn tí arábìnrin òun fi síta ó fi kún pé àmọ́ o ó fi àmọ́ sí i lẹ́yìn ìgbà tó ní òun ti gba ẹ̀bẹ̀ tí ọkọ òun bẹ̀ òun wá fi àmọ́ sí i wá tún ní kí wọ́n mọ gbàdúrà fún ìdílé òun ṣé ìrí pé ẹ bóyá ó tún ṣàfojúsùn ẹ bí nǹkan mi tún lè ṣe ìtumọ̀ ẹ̀ ni pé ìtumọ̀ ẹ̀ ni ìtumọ̀ ẹ̀ ni pé mo sọ lẹ́ẹ̀kan hmm. mo ní ìwà kò ní í ṣe pẹ̀lú ọkọ àbí aya hmm. ìwà tó wà lára oníwà ẹ́ ó ní í ṣe pẹ̀lú bí ó ṣe dàgbà àti ọ̀pọ̀lọpọ̀ ohun tó so mọ́ hmm. ènìyàn tó jẹ́ láti ìbẹ̀rẹ̀. Mm. a fọjọ́ kan yípo àwọn èèyàn nù padà o tó bá tiẹ̀ jẹ́ pé ó ti gbẹ̀bẹ̀ wọ́n ti wá ṣe àti parí rẹ̀ o hmm. a máa dọ́wọ́ ẹ̀kẹ́ lọ o hmm. ńgbà ọba ya yá tí ọkùnrin yẹn bá tún wúrí ìwà yẹn hmm. ẹ yẹ ká wá béèrè lọ́wọ́ wa pé kí ló fà á torí pé kí ni o mọ́ tiẹ̀ fún obìnrin yẹn lówó pé à má sọ̀rọ̀ ọkọ ẹ ní àìdámọ́ hmm. má tú àṣírí ìdílé ẹ má kóra ẹ síta mọ́ hmm. tiẹ̀ fún ní gbogbo nǹkan tó fẹ́ bẹ́yà kérésìmesì ọdún yìí báyìí wọ́n ra ọkọ̀ bọ̀gìnì fún wọ́n ṣe oríṣiríṣi tí ò hmm. rí tẹ́lẹ̀ fún láti bẹ̀tùjú lọ́kàn ìyẹn ní kí ìwà ọkùnrin yẹn torí pé kí ni ìwà Hmm. kò ń ṣe ohun tí à ń yí padà lọ́jọ́ kan ṣoṣo ọkùnrin yẹn fún ara ẹ̀ ó ní iṣẹ́ ṣe ní ọ̀rọ̀ ara rẹ̀ torí hmm. ẹlòmíì ó lè jẹ́ pé ó ń tètè bínú hmm. ó lè jẹ́ pé ọ̀rọ̀ tí ò tó nǹkan ó ti dá sí ẹ̀ta ó ti dá sí ìjà torí ti bẹ́ẹ̀ irú èèyàn bẹ́ẹ̀ kò sí nǹkan tí a lè ṣe lábẹ́ bó ti wù kó rí tí kò bá ṣe kí ni o tí kò bá borí àléébù tó wà nínú ìwà yẹn tó fi ń tètè bínú yẹn ìyàwó ẹ̀ ìbá máa kúnlẹ̀ kí lójoojúmọ́ hmm. ọjọ́ tó bá máa tún nà ìyàwó hmm, hmm. tí ó lè bọ́ bọ́de ọjọ́ yẹn ó ń bọ̀ kankan torí pé kí ni o ìwà yẹn wà nínú ẹ̀ ìwà ò ṣe é yí padà láì jẹ́ wípé ènìyàn ó fi ohun tí olóyìnbó ń pè ní wọ́n ń pè kí ni ẹ̀ ní necessary solution ó gbà láàyè láti ṣẹlẹ̀ hmm. ìyẹn náà pè ní àwọn ohun tí ó lè jẹ́ kí ìwà ènìyàn kó ṣe kí ni o kó yí padà lábẹ́ àkóso hmm. ìdílé ó lè ní í ṣe pẹ̀lú àwọn ènìyàn tó yẹ pé wọ́n mọ̀ pé wọ́n bọlá fún wọ́n bọ̀wọ̀ fún hmm. tí wọ́n á lè bá wọn sọ̀rọ̀ tí àwọn náà lè rò pé àró àti ọ̀dọ̀ fi inú wọn láti rò pé à ìwà yìí ó yẹ kó yí padà ìyẹn kìíní tó bá dẹ̀ jẹ́ pé onígbàgbọ́ mùsùlùmí ni wọ́n àbí ti kìrìsìtẹ́nì wọ́n lè ní àwọn àlùfáà wọn hmm. nílé ìjọsìn wọn àbí hmm. mọ́ṣáláṣí wọn hmm. tí ó lè gbàdúrà fún wọn tí wọ́n lè tọ̀ lọ láti ṣe kí ni o láti rí i pé wọ́n gbàdúrà sí ohun tí wọ́n bá gbàgbọ́ láti yí ìwà wọn padà àwọn ìgbésẹ̀ tí wọ́n lè gbé pọ̀ kódà lábẹ́ òfin gan wọ́n lè lọ bá àwọn agbẹjọ́wò wọ́n lè lọ bá àwọn tí ó jẹ́ pé wọ́n jẹ́ bíi kánsẹ́lọ̀ tó lóyìnbó pè ní kánsẹ́lọ̀ tí wọ́n gbani nímọ̀ràn tí wọ́n lè ṣe kí ni o tí wọ́n lè fi àkókò tó tọ́ àti tó yẹ hmm. láti lè jẹ́ pé wọ́n rí pé ohun tí ó jẹ́ àléébù wọn hmm. wọ́n gbà wọ́n nímọ̀ràn ọ̀nà àti ṣe kí ni ọ̀la àti borí rẹ̀ hmm. eh, nípa bẹ́ẹ̀ wọ́n á lè gbégbé ayé àlàáfíà àti ayọ̀ láàrin ara wọn láì jẹ́ pé wọ́n ṣe gbogbo nǹkan wọ̀nyí àbá àti ẹ̀ fi ṣíkìn sí ènìyàn lẹ́nu hmm. kí a fi ẹran màlúù ká fi pẹ̀tù sí lọ́kàn hmm. pé ẹ ọkọ ẹ ti nà ẹ báyìí o hmm. àbí ìwọ náà ti ṣe nǹkan tí ò dá sí ìyàwó ẹ ẹ ṣe gbogbo wọn yẹn ẹgbẹ́ ẹgbẹ́ sàárà kalẹ̀ ìyẹn ò ní kí ìwà yí padà o. èmi wọ́n fẹ́ bèrè kínní kan òun mo fẹ́ bèrè pé nígbà tí wọ́n ṣe fọ́nrán yìí oríṣiríṣi àwọn èèyàn ló sí ní sọ̀rọ̀ ẹlòmíì ẹlòmíì pàápàá sọ pé nígbà tó mọ̀ pé òun máa dáríjì kí lóye tó dárúkọ ibi iṣẹ́ tí ọkọ ẹ̀ ti ń ṣiṣẹ́ pé pàápàá jùlọ pé ó fẹ́ gba ìjẹ́lẹ́nu ọkọ ẹ̀ hmm. ẹ̀ tá bá ní ká wò ó ṣé irú nǹkan báyẹn nísìn ṣé bírú ibi tọkọ ẹ̀ ti ń ṣiṣẹ́ nísìn ǹjẹ́ ó yẹ káwọn yẹn gbé ìgbésẹ̀ kankan látàrí nǹkan tó ṣẹlẹ̀ yìí àbí ṣe lóbìnrin yẹn kọ̀ dọ́gbọ́n ète kan láti hmm. fi fa irú ọkùnrin bẹ́ẹ̀ sílẹ̀ nínú. lẹ́yìn ìgbà tó ṣe fọ́nrán yẹn àgbọ́ pé wọ́n ti dọ́kọ̀ ẹ̀ dúró. Mm, òun náà mo sọ pé ṣé yẹn túmọ̀ sí pé bóyá iléeṣẹ́ yẹn pàápàá wọn ò fẹ́ dá sí ọ̀rọ̀ lọ́kọ-láyà àbí wọ́n fi ààlà sí àbí òun náà ti ṣàlàyé rẹ̀ pé ó dà bóyá báyìí ni o àbí báyìí kọ́. tírú ọ̀rọ̀ báyìí bá ṣẹlẹ̀ ká tó gbé ìdà ìdájọ́ sílẹ̀ mm. pé báyìí ló ṣe rí báyìí ló kọ́ ló ṣe rí ó jẹ̀bi àbó jẹ̀bi èèyàn á fi rora ẹ̀ wò mm ẹ̀yin náà olóòtú ẹ fi rọra yín wò tó bá jẹ́ pé ẹ̀yin ni ẹ jẹ́ gẹ́gẹ́ bí ọkọ àbí ìyàwó tí wọ́n dẹ̀ dárúkọ iléeṣẹ́ yín nírú nǹkan bẹ́ẹ̀ pé èèyàn tó ń ṣe lábẹ́ yín ó ṣe báyìí àlébù tí ẹ nìyẹn tó jẹ́ gẹ́gẹ́ bí ohun tó jẹ́ ti abẹ́ ilé ní ojúde ibi tí wọ́n ti ń ṣiṣẹ́ ìta gbangba wọ́n pè ní corporate body wọ́n máa ń gbàgbọ́ wípé ohun tí ó bá lè ṣe é tí ò di iṣẹ́ ẹ lọ́wọ́ tó ń ṣe ní iléeṣẹ́ tó gbà ẹ́ síṣẹ́ bí ẹbí ẹ tó bá tiẹ̀ ń kú lọ kò kàn wọ́n hmm. Hmm. torí wọ́n gbàgbọ́ wípé iṣẹ́ tó ń gbà ẹ́ fún ni kó wá ṣe kò dẹ̀ lọ́lé ẹ kó oṣù parí ó gbowó oṣù ẹ ò fa owó aago iṣẹ́ wọn sẹ́yìn hmm. ọkùnrin tá ń wí wọn ò sọ pé bóyá ohun tó ń ṣẹlẹ̀ nínú ẹbí ẹ̀ ó pa iṣẹ́ wọn lára iléeṣẹ́ òmòmàwòrán tó ń bá ṣiṣẹ́ wọn gbé sí léde pé à torí tí kò ṣe báyìí fún ìyàwó ẹ o kò ṣe dáadáa lẹ́nu iṣẹ́ o lọ́pọ̀lọpọ̀ ìgbà irú wọn gan ló dàbẹ̀ ń pọ́n máa ń ṣe dáadáa jù lẹ́nu iṣẹ́ <laughs> torí kí ni o ngbà tí ó bá jẹ́ pé ilé ò dáa àkọ hmm. gbogbo ipa tó yẹ ká sà hmm. láti rí pé ilé dáa àkọ́ sí eh, ẹnu iṣẹ́ àọ́dà bẹ́ẹ̀ nípa àwa gan ló máa wá dáa jù lẹ́nu iṣẹ́ hmm. ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin lórí bẹ́ẹ̀ wọ́n ní wọ́n máa ń pè wọ́n ní adára níta má dára <laughs> torí ti bẹ́ẹ̀ ni mo ṣe wò pé irú iléeṣẹ́ yẹn wọ́n jẹ̀bi ipe kò yẹ kán fi eh, olóyìnbó ń pè ní adding salt to injury hmm. kò yẹ kí wọ́n tún dákún ìṣòro ọkùnrin ó yẹ ká káàánú ẹ̀ ni pé ó ní àléébù yẹn tí ó jẹ́ kó dàbí pé eh, ẹbí ẹ kò ṣe déédé kò yẹ kán wá tún dàbẹ́ ni pé wọ́n pa kún ìṣòro ẹ̀ wọ́n dá kún ìṣòro ẹ̀ ìdí nìyẹn tó dàbẹ́ ni pé ilé iṣẹ́ yẹn ohun tí ẹ kàn ṣe náà ni wọ́n ti ṣe ó yẹ kí ilé iṣẹ́ yẹn kí wọ́n gbé ìgbésẹ̀ láti rí i pé ó kúrò nínú Eh, ìṣòro tí ó bá ara ẹ̀ yẹn mm-hmm. eh, kí wọ́n lè ṣe ìrànlọ́wọ́ fún mm-hmm. bó ti lè wù kó kéré tó mm-hmm. bóyá wọ́n mú lọ sí ibi tí ó jẹ́ pé wọ́n ti lè gbà nímọ̀ràn ni o àbí wọ́n fi eh, àlàkalẹ̀ sílẹ̀ láti rí i pé wọ́n gbé ìgbésẹ̀ kí ìyàwó ẹ̀ lè rí i pé iléeṣẹ́ ẹ̀ gan kò fẹ́ kí ẹbí ẹ̀ dàrú torí wọ́n ní bí ilé ò bá dáa a lè bá ọ̀dẹ̀ láyọ̀ hmm. torí pé kí o ilé tó dáa hmm. náà ni ènìyàn fi ń ṣe kí o ló fi ń ṣe móríwú hmm. fún iléeṣẹ́ tó bá gbà síṣẹ́ tí ilé rẹ̀ ò bá dáa tó lọ ń ṣiṣẹ́ bí akúra níbi tó ń gbà ti gbà ẹ́ síṣẹ́ bí gbà tí ènìyàn kàn tanra ẹni lórí pé kí o àti ìlera àti ń ṣe kí o àti ń kẹsàn-án ròde bébí ṣe rí ọ̀rọ̀ yẹn nìyẹn so iléeṣẹ́ tó gbà síṣẹ́ ò jẹ̀bi òun fúnra rẹ̀ ló yẹ kó tó èrò ara ẹ̀ pa obìnrin tó lè sọ̀rọ̀ pa iléeṣẹ́ tó gbà síṣẹ́ náà hmm. mo lérò pé ó fẹ́ kí àwọn ènìyàn kọ́ pé à kì í ṣe bẹ́ẹ̀ ṣe rò ó bàbá hmm. tiẹ̀ ń wòyàn ní orí amóhùnmáwòrán kì í ṣe pé eh, bójú wa ṣe gún régé tó yìí náà ni hmm. gbogbo nǹkan tí bí ilé wa ṣe rí ọ̀pọ̀lọpọ̀ iná ń jó ńlé eh, <laughs> wọ́n la iná kọjá wọ́n la oríṣiríṣi ohun kan tí ó ṣe ní láàánú kọjá ṣùgbọ́n wọ́n kun powder lórí amóhùnmáwòrán wọn àwọn èèyàn yìí sọ pé ah mo like ètò ẹ mo mo gbádùn ohun tó ń mú wá ó tiẹ̀ ń kọ́ wa lọ́gbọ́n ṣùgbọ́n ẹni tó ń kọ́ yín lọ́gbọ́n fún ara ẹ̀ gan-an ó yẹ kó kọ́ òun lọ́gbọ́n torí pé kí ni o eh, adìẹ làágùn irú ara ẹ òní ò já mọ́. ó dà ẹ ṣeun ẹ wá jẹ́ kí a wo àwọn àjọ tí wọ́n ń gbógun ti àwọn orú nǹkan báyìí torí àjọ wà mm-hmm. tó ń gbógun ti ìwà eh, ipá láàrin ilé eh, ṣé ẹbẹ eh, ojú tí èmi fi ń wò ni pé àbí àwọn àjọ yìí ò ṣiṣẹ́ wọn bí iṣẹ́ hmm. òun ni àwọn ìwà yìí ṣe tún peléke sí ni àbí báwo ojú ò lẹ́yìn fi wo àwọn àjọ tó ń gbógun ti irú àwọn yìí ǹjẹ́ ṣé wọ́n kàn wà ní wọn ṣiṣẹ́ wọn bí iṣẹ́ àbí báwo. ṣe rí olóòtú hmm. ká fi ọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà. Mm gbogbo àjọ tẹ́ ń sọ wọ̀nyí hmm. ṣe bí ènìyàn náà ló wà ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn nípa pé wọ́n ti rí oríṣiríṣi ìrírí tí àwọn obìnrin tí wọ́n ti jìyà lọ́wọ́ ọkọ hmm. àwọn obìnrin míì gan wọ́n á sọ fún yín pé àwọn ò lọ́kọ àwọn ò dẹ̀ ṣetán láti lọ́kọ èmi à sọ fún yín pé ẹ̀hún ti bímọ òun ti lọ́kọ sẹ́yìn ṣùgbọ́n ò ṣetán láti ọmọ òun báyìí lọ́kọ òun torí ti bẹ́ẹ̀ àti rí àwọn tó ń pè ní feminist movement hmm. tí ó jẹ́ pé ohun tí wọ́n gbàgbọ́ ní ìjàgbara àwọn obìnrin mm, mm. pé kò sí nǹkan tó ṣe wá tó jẹ́ pé a lè fi gagbága pẹ̀lú ọkùnrin ó ti wá da eh, eh, ohun tí olóyìnbó ń pè ní competition mm. lọ́pọ̀lọpọ̀ ìgbà tó jẹ́ pé ẹlòmíràn sọ pé ẹ eh, kí ló ń jókùnrin obìnrin ó lè ṣe nǹkan tó kùnrin lè ṣe torí ti bẹ́ẹ̀ wọn gbà wí pé ìdílé yẹ kó wà tó jẹ́ pé obìnrin àtọkùnrin wọn á jọ máa gbé papọ̀ wọ́n ti fi <laughs> wọ́n ti wọ́n ti sọ ìrètí nù nípa ọ̀rọ̀ lọ́kọláya hmm. torí ti bẹ́ẹ̀ àwọn àjọ wọ̀nyẹn tẹ́ ń sọ wọ̀nyẹn hmm. kì í ṣe pé báyà wọn ò ṣiṣẹ́ wọn bí iṣẹ́ ṣùgbọ́n nígbà tí ènìyàn tó fi fọ́nrán léde hmm. tó tún tí ò pọ́jọ́ mélòó kan tó tún yí ọ̀rọ̀ ẹ̀ padà tí àjọ kan bá tiẹ̀ fẹ́ ràn lọ́wọ́ wípé báyìí là á ṣe o kò yẹ kí obìnrin máa jìyà bí eléyìí o ṣé àjọ yẹn ò ní wò pé à kí ọ̀rọ̀ má dé iwájú kó má dẹ̀bi hmm. jẹ́ kí àwọn ṣe kí ni o kí wọ́n yọ owó ara wọn hmm. Hmm. torí kí ni o nínú ètò òfin àlàkalẹ̀ nàìjíríà kò síbi tán ti sọ pé tí ẹni tó jẹ́ ẹlẹ́jọ́ tí kò bá fẹ́ ṣẹjọ́ kẹ ẹ fi tipátipá ti kúkú kẹ ẹ lọ gbèsè ẹjọ́ kò sí ibi tí wọ́n ti fi eh, àlàkalẹ̀ yẹn kalẹ̀ torí ti bẹ́ẹ̀ nígbà tó ti kó ẹjọ́ síta tó náà fúnra rẹ̀ tó sì eh, tó yọwọ́ kúrò ní ọ̀rọ̀ ẹjọ́ kò sí àjọ kankan tó lè fẹ́ ṣe kí ni o hmm. tó lè fẹ́ bá eh, tó lè fẹ́ bá dúnàdúrà pé wò jẹ́ kí a gbé ọ̀rọ̀ yìí lọ sílé ẹjọ́ àbí nǹkan hmm. torí ti bẹ́ẹ̀ ṣe rí àwọn àjọ yẹn ohun tó bá pè wọ́n sí náà ni wọ́n á dá sí hmm. torí pé kí ni o ìgbọ̀rọ̀ mi dẹlẹ́rù gbà mí òun hmm. kó bá ni hmm. tí àjọ kan bá wá gbéra ti pàṣẹ pẹ̀sẹ̀ ní tó sọ pé àfẹ́gbèjà obìnrin yẹn tóbìnrin ọ̀hún fúnra rẹ̀ sọ pé ẹ má gbèjà mi ẹ má ṣèyọnu èmi àtọkọ mi àti parí ẹ̀ ibi tá a sùn sí náà ibi tá a ti jà ibẹ̀ náà là ti parí ẹ̀ torí ti bẹ́ẹ̀ àjọ kájọ tó bá fẹ́ ṣe kínní wọ́n á wò pé kò ní ìtumọ̀ mọ́ hmm. eh, gbogbo ẹ̀ náà ó ti yanjú mo yẹ sọ́lẹ̀ kan pé ọ̀rọ̀ lọ́kọ láya ó ṣòro dá sí. ẹ ṣe wọn àlejò wa hmm. Eh, hmm. kó tó di pa kúrò lórí abala ìkílẹ̀ wá rò báwo gan la ṣe lè dẹ́kun ìwà ipá ní àwùjọ wa hmm. láàrin ilé torí ìwà ipá máa jẹyọ láàrin bàbá sọ́mọ hmm. a máa jẹyọ láàrin ọkọ àti ìyàwó a máa jẹyọ láàrin ẹbí eh, sẹ́bí ìwà ipá yìí lọ́jọ́ iwájú torí a bá wo fọ́nrán tí à ń sọ yà tún ibi táwọn ọmọ rẹ̀ náà ti ń rẹ̀ ya wọn eh, irú àwọn ọmọ tó sì ti gbọ́njú tí wọ́n wọlé gbogbo ìwà yìí ipa wo lẹ rò pé yóò ní lórí àwọn ọmọ wọn yìí. ṣe rí ìwà ipá hmm ó dàbẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà a mọ ohun tí ó lè dà lé orílẹ̀-èdè hmm. torí tá bá wo àwọn olórí orílẹ̀-èdè tí ó ti darí orílẹ̀-èdè oríṣiríṣi àgbáyé hmm. a rí i pé eléyìí tó ṣe dáadáa ilé kan ló ti jáde o eléyìí tó sì kù díẹ̀ káàtó ilé kan náà ló ti jáde lọ́pọ̀lọpọ̀ ìgbà ṣe rí ohun tí ọmọ bá ń rí hmm nípa bó ṣe dàgbà tó bá yẹ pé ó rí àwọn òbí ẹ̀ tí wọ́n ń jà lójoojúmọ́ ni hmm. ọmọ yẹn ó lè dàgbà láti da oníjàgídíjàgan hmm. torí pé kí ni o ọmọdé wọ́n máa ń tètè ṣe kí ni o wọ́n máa ń tètè wọ́n máa ń tètè kọ́ ẹ̀kọ́ lára ohun tí wọ́n bá rí hmm. ìdí nìyẹn tó yẹ pé ìdílé tó bá ní ìṣòro yẹn lọ́pọ̀lọpọ̀ ìgbà tí àánú ò bá dé. Hmm. sí àwọn ọmọ wọn hmm. àwọn ọmọ wọn náà wọ́n á ṣe kí ni o wọ́n á wọ́n á ṣe nǹkan tí bàbá wọn ṣe bóyá hmm. bàbá tó ń lu ìyàwó ẹ̀ tó bá yá ọmọ fúnra rẹ̀ á fẹ́ ìyàwó á rí gẹ́gẹ́ bí ohun tí ó tọ́ láti máa lu ìyàwó rẹ̀ ìdí nìyẹn tó jẹ́ pé ìdílé ó gbúdọ̀ eh, <laughs> ó gbúdọ̀ wà nípa eh, ìwà tí ó ṣe é mú yangàn láwùjọ a gbúdọ̀ gbé ìdílé wa kalẹ̀ bẹ́ẹ̀ nípa wípé kí a sọ fúnra wa wípé kò sí ohun mìíràn tá a fẹ́ fún àwọn ọmọ wa láti lè jẹ́ kó jẹ́ àwòkọ́ṣe bí kò ṣe ìwà tí ó ṣe é mú yangàn láwùjọ hmm. iṣẹ́ yẹn wà ní ọwọ́ ọkọ ó wà lọ́wọ́ aya hmm. eléyìí tó tún ṣe ohun tí ó dàbí rẹ̀ ni pé ìyà tó tọ́ lábẹ́ òfin ló yẹ kí wọ́n máa fi jẹ àwọn tí ó bá hùwà bẹ́ẹ̀ hmm. kó má di wípé a fi. Mm Eh, aṣọ bo ìwà tí ò dáa lójú ká fi bò mọ́lẹ̀ tó bá di pé gbogbo ẹ̀ ń tàn kálé kákó a rí pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà báyìí nígbà tí àwọn èèyàn bá ti rí pé ṣèbí ó lu ìyàwó ẹ̀ ojú ẹ̀ gan tiẹ̀ yọ hmm. kò sẹ́ni mú kò sẹ́ni ṣe kò sẹ́ni bu hmm. kò sí òfin kan tó kò lójú hmm. wọ́n ní kán lọ yanjú ẹ̀ ńlé náà ni tá a bá rí irú nǹkan bẹ́yẹn a rí pé lọ́pọ̀lọpọ̀ ìgbà ohun tí ó ń fa wípé àwọn ènìyàn wọ́n jáwé fúnra wọn hmm. wọ́n kúrò nínú ìgbéyàwó wọ́n parí ẹ̀ sí kóòtù kóòtù sọ pé ó yá ẹ túká ẹ máa lọ ńlọ yín hmm. ibi tí ó ti ń bẹ̀rẹ̀ nìyẹn hmm. nípa bẹ́ẹ̀ a rí i pé ìyà tó tọ́ lábẹ́ òfin ìjìyà tó tọ́ lábẹ́ òfin ló yẹ kí wọ́n máa fi jẹ irú àwọn ènìyàn bẹ́ẹ̀ tí wọ́n bá ti ń ṣe bẹ́ẹ̀ a rí pé gbogbo ìwà pálapàla yẹn a ṣe kí ni o a máa dínkù nípa bẹ́ẹ̀ a máa rí àwọn ìdílé àti ẹbí tí ó ṣe kí ni o tí ó ṣe fi mú yangàn láwùjọ kò sẹ́ni tó fẹ́ kí wọ́n sọ pé bàbá òun àti ìyá òun wọ́n ń jàjàkú akátá nígbà tí òun wà kékeré kò sẹ́ni tó fẹ́ irú ìtàn bẹ́ẹ̀ yẹn gbà bá dàgbà ọmọ tó bá gbọ́ irú ìtàn bẹ́ẹ̀ yẹn inú ẹ̀ á bàjẹ́ torí ti bẹ́ẹ̀ ohun tá a bá ń ṣe lénìí hmm. àtúbọ̀tán ẹ̀ orí àwọn ọmọ wa náà ni ó máa wà hmm. ìdí nìyẹn tó yẹ pé ìdílé wọ́n gbọ́dọ̀ pinnu láti lè rí pé bó tilẹ̀ wù lábẹ́ bó tilẹ̀ wù kó rí hmm. bí ìyà ń jẹ wá ni o bó tilẹ̀ jẹ́ pé inú ń bí wa ni o hmm. bó tilẹ̀ jẹ́ pé nǹkan ò lọ déédéé lórí èdè ni o kò yẹ kí ó dàbẹ̀ ni pé ipa ẹ̀ àwa mọ̀ ní ara ní hmm. ìdílé wa kó wá dàbí pé yánpọnyánrin ó ń ṣẹlẹ̀ nínú ìdílé ohun tí ò dáa ni. ó dá láàrin àbọ̀ ìṣẹ́jú ká tó mọ lọ ẹ dákun àwọn tí wọ́n ní ìwà yìí lọ́wọ́ yálà ọkùnrin ni àbóbìnrin tí wọ́n ní ìwà ipá yìí ìmọ̀ràn wo lẹ ní láti gbà wọ́n ká máa lọ. ṣe rí wọ́n ní ibi tí a ti kọ́kọ́ ń wo alágànná hmm. ni pé tí alágànná bá ti mọ̀ pé orí òun ò hmm. fẹ́ kò fẹ́ balance bí àṣà ilé ìbò hmm. ọjọ́ tó bá ti mọ̀ báyìí ọjọ́ yẹn gan ni kí ni o ara ẹ̀ ti yá ìwòsàn ò lè dé bá ènìyàn tí ò gbà tí ò fẹ́ gbà wípé òun ní ṣe kí o òun ní ìṣòro tàbí àléébù kan hmm. mo sọ lẹ́ẹ̀kan mo ní ẹni tó bá tètè ń bínú hmm. tí olóyìnbó ń pè ní àwọn tó wà erratic hmm. tó jẹ́ pé eh, ohun kan báyìí kékeré báyìí tẹ́ èrò ló máa ń tètè bí wọn nú irú àwọn ènìyàn bẹ́ẹ̀ àti bí ìṣáná láti ń kíyè sóògùn tí wọ́n bá ti tètè mọ̀ pé irú nǹkan bẹ́ẹ̀ ló ṣe wọ́n kí wọ́n tètè tọ àwọn tó jẹ́ eh, eh, ògbóná gbòǹgbò ní ẹ̀ka ìṣègùn yẹn lọ hmm. kí wọ́n lè máa ṣe ìtọ́jú tó pé fún wọn láti lè ṣe kíni o láti lè rí i pé wọ́n ṣe kíni o wọ́n borí hmm. ohun tí ó jẹ́ àléébù yẹn hmm. nípa bẹ́ẹ̀ inú ò ní bí wọn ní pé wọ́n bá wọn gbàdà àbí wọ́n gbé ìbọn àbí wọ́n gbé ohun tí ó ṣe ohun eh, ìjà tó lè ṣènìyàn níjàmbá sí ọkọ wọn àbí aya wọn láàrin ilé tí ọ̀rọ̀ aṣọ àbí ìjà wà nítorí bẹ́ẹ̀ ṣe rí i pé ilé wa á jẹ́ alárinrin hmm. ẹ rí i pé àwọn èèyàn tó jẹ́ pé wọ́n ń kojú ìṣòro yẹn hmm. àwọn fúnra wọn lásán pé àwọn nílò orú nǹkan pélé hmm. tó ṣe ìmọ̀ràn ni wọ́n nílò bó ṣe àdúrà ni wọ́n nílò nípa ìgbàgbọ́ tí wọ́n bá gbàgbọ́ o aláṣẹ ìbáyé ni o mùsùlùmí ni o onígbàgbọ́ kìrìsìtẹ́nì ni o wọ́n á lè gbé ìgbésẹ̀ tó tọ́ àwa fúnra wa là á kíyèsí ara wa láì jẹ́ bẹ́ẹ̀ gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí wàá dìṣòro láti lè kápá wọn àwọn èèyàn fúnra wọn ni kí wọ́n mọ̀ wípé ah èmi dé máa ń tètè bínú hmm. tètè fira ẹ léde láti gba ìrànlọ́wọ́ hmm. ìwọ náà tó mọ̀ pé à nǹkan báyìí ló máa ń bí ẹnu bá olólùfẹ́ ẹ sọ̀rọ̀ hmm. láàrin ara yín torí pé kí ni o wọ́n ní àwọn àtẹ̀yìn wọ́n ń ṣe láì máa jà ṣùgbọ́n wọ́n ń parí ẹ̀ ni torí pé kí ni o tó wọ́n bá parí ẹ̀ ẹ rí i pé ẹyin yín gan-an àti ẹnu yín yóò kò ní ṣe rí hmm. torí gbogbo àá ti lọ eléyà lọ síbi eléyà lọ síbi asábà ní pé lọ ń lọ èkémi náà máa lọ ń lọ mi gbogbo àdé kí ni o ada kọnukọ so bó ṣe rí nìyẹn. ẹ ṣeun púpọ̀ àgbádùn yín àdúpẹ́ pé a pè yín tí ẹ jẹ́ wa ẹ ṣeun ẹ sì lérò pé a tún rí yín pé lọ́jọ́ mìíràn. lágbára ọlọ́run tí ẹlẹ́mi yorùbá ti gbà á máa wá. ẹ ṣeun púpọ̀ tó ẹ̀yin lé òun náà ni ẹ tún ti rí tí wọ́n ti bá wa yànnàná rẹ̀ yìí ó pọn dandan kí a mọ̀ sọ nítorí àwọn ìwà yìí ó jẹ́ n tó wọ́pọ̀ inú ti di pé wọ́n ti gbà wá nímọ̀ràn pé ìwọ tó bá jẹ́ pé onínú fùfù ni ọ tó mọ tètè bínú o ò ṣe kéde sáyé pé tọ nǹkan báyìí ń ṣe mí o kíyàn lè gba ìtọ́jú wá báyìí ẹ gbogbo àwọn wàyí ẹ̀wọ̀n mọ̀ dínkù ó dájá kí adókè lọ́rùn kí a darapọ̀ mọ́ àyàn ẹ níbi tí àyàn tó ti mọ̀ bá wa sọ gọ̀ǹgọ̀ sílù nígbà tí a bá padà dé àwọn abala tó kù náà ó mọ̀ gòrí afẹ́fẹ́ ẹ mọ̀ yín kó o à ń padà bọ̀.